ìyá àkọlẹ́kà nípa àwọn ajé ọ̀dọ́ àwọn tí a jẹ́ ọ̀dọ́ láti àtẹ̀lé nípa ọ̀rọ̀ ọ̀dọ́ nínú ẹ̀dọ́gbẹ̀sẹ̀ nàìjíríà ìyá Thank you. ọ̀rọ̀ náà lára ní. yọ wọ́n ní ìlú pọ̀ wọ́n dẹ́gbà lọ́dún ìjà wọ́n kọ̀ lẹ́yìn ìlà wọ́n ò tó wọ́n ò ní ní jẹ́jẹ́ akálàjẹ wọ́n ní ìlú wọ́n lọ wọ́n bá yẹ èsì bá ti lọ bá yẹ àtẹ̀wẹ̀sì. Ìdíkì ọ̀dọ́ ọ̀dọ́ ìjọ ipò táwa bẹ́ẹ̀ tẹ̀lé lára. Wọ́n á pọ̀ lọ́kọ̀ yára àwọn àgbègbè ní ìlà ìlà abájá wọn báwo la bá jẹ ọgbà jẹ olùyọrẹ. Yẹ́nbà sọ pé ìdàgbàsókè ìlú ìlú tí ọ̀gá lọ́dọ̀ ìlú òye ìdàgbàsókè. Nígbà wọn ti ajá gbogbo àwọn àgbẹ̀ lágbàlá àwọn ti bá méjì ní àwọn ti bá lóyún. ìgbà tí èèyàn pàtàkì jù náà tẹ̀lé bàtẹ́ ìgbà mi lọ sí. ọlọ́run bọ̀ wà ní ìjọba wọ́n sọ nípa bí àtùkù bàtà òkúta bò wọ́n ṣe rí. wọ́n là ń bẹ láàrin lílẹ̀ méjì lílẹ̀ tòfúlà bàtà jẹ́ òkúta lílẹ̀ tìbàtà bá di àgbàlagbà nígbà tó bá ti rí gbogbo olówó láti lọ́ba tó ti mú un náà owó inú ara owó ẹ̀rọ ti tẹ̀ ẹ̀ náà dáhùn ọ̀rọ̀ Orang-orang ini, orang-orang yang mengenal Allah, di mana ada

بإشكال عليهم وقد lọ́dún pé láwọn nílà ìlà àdúgbò kò sí sẹ́dà bí ẹni lápá máa ń dé kò sí bò ní sẹ́dà bí ẹni wà lábẹ́ rẹ̀ àwùjọ náà. ìdílé ká jẹ́ bìlẹ̀ bí ẹni láti ìṣàmù ìdílé ó wọ́n yóò sùn àwà tẹ́lifíṣẹ́lì wọ́n rò mí lójú wọn ọ̀pá àti ìlú ìlú ìlú àti. èèyàn làákùn làákùn ní pé hàtà yóò nínú tí àbọ̀ tó sàn jẹ báyìí bí ìdájọ́ orí ọmọ tọkọ kò wá ní ti ní àbẹ̀rẹ̀ kájú lọ́dún àwọn àwọ sánà kàní àtàwọn lé wọ́n yíká ní ìlú kàdà wọ́n ti jábọ́ lé oṣù bá ìdíkà ọ̀run ọ̀sọ́rọ̀ sánà kàdà olùdàgbà. òsibí tẹ́tọ̀ àti òun àbílábẹ́ òyìnbíyá ní ọ̀rọ̀ ṣùgbọ́n kò ní méje sábẹ́ ọlọ́run ọ̀sẹ̀ láti ń lọ́rọ̀ lábẹ́ òṣèlú sàlàyé ẹnì kejì ìmáàmù náà aṣíwájú kan lọ́dọ̀ ilé bẹ̀rẹ̀ lórí ìmáàmù náà lára. tí edori ẹ̀sìn kọ̀ọ̀kan wa náà láwọn àyíká tó ń jẹ́ aṣíwájú ìmáàmù wa ìbéèrè ti pé wàhálà náà ní ìṣẹ̀lẹ̀. kò ṣe déédéé ó yà wọ́n ní kí n dáná lórí. من حوادث ترشد الله من لأنه شكل شديد tíyàwó tẹ kó o débi tẹnu débẹ̀ tíyàwó tó o débẹ̀ ti lọkọ ìmọ̀ ńlá ní sẹ wàtí àbò nẹjà ìgbàgbà nìyà àti ọ̀rọ̀ tó ti gbé ìdí ìdí rẹ̀ báyìí ọ̀làjú ọba àwọn òbí rẹ̀ lẹ́jẹ́ tó ti kọ́ lọ́wọ́ òun náà ti lọ́kọ̀ ìyá rẹ̀. rẹ̀ ó ti báwọn sáábà dépò pé bí ìgbà kókò sí ọkàn láàrin wọn wọn ti bá fún wọn ní ọjà tó nígbà tí wọn kí ọmọ kàkà ní ọmọ àwọn ọmọdé wọn ní ní ọmọ àbúrò wọn láti ọmọ láti ọmọ bí òjò tó máa lọ sí ọjà tó. pàdé níjókòó dáwà wọ́n pàdé níjókòó pàdé ìdáhà àtẹ wọ́n níbi àwọn wọ́n kọjọ lórí ìlú ẹni lọ́lọ́ wọ́n ti ti bá lórí ìlú ẹni lọ́lọ́ àwọn èyí lábẹ́ òṣèlú ẹni lọ́lọ́. wọ́n ti nà lẹ́yìn ìrọ̀ àtúndà tó ń lò ní ọ̀rọ̀ àti arákùnrin náà kúrò ní káàkiri kó máa ń obìnrin tó wá pé ìbẹ̀rù kò lẹ́wà obìnrin tó pé ìbẹ̀rù kò lẹ́ ní gbogbo olówó ní dìbò onígbò ẹ̀ka tó bá ti láyé wọ́n ti lò wó ọkọ̀ ni wó ìlérè ṣùgbọ́n tí wọ́n fẹ́ bàtí ọ̀tá mi ọ̀tọ̀ ìgbìmọ̀ ọ̀tọ̀ في مجيب المؤمنين إن الله ببر ورجل تبدل وتبدل جاء بفتشكها جاء بشر فأخفاها هو عمل وجود ولأسف تجيبين حتى لا تعلم شمال ما تدرك níbi tí ọwọ́ ìlú ọ̀nà tó ọwọ́ ìlànà ẹni kẹfà àbíkejì wọ́rọ́ jùlọ sàkóso àkọsílẹ̀ ẹni kejì wà fún ìdàgbàsókè àwọn àníyá àbá ìdàgbàsókè náà ilé tó ti pé ó dáwà nínú ilé lórí ìdàgbàsókè ìwà àwọn ìjọ ọlọ́pàá. يعلمون ذلك láti bá jẹ bẹ́ẹ̀ ojú ẹ̀ ní ìlú ìṣẹ̀lẹ̀. Níta fẹ́ sọ̀rọ̀ náà ni pé èèyàn méjì mẹ́rin ẹnì kìíní ọ̀nà tó ti pé náṣẹ́ àfẹ́rẹ́ bá ti dà ìdí ìjì rẹ̀ báyìí níbi ẹ̀sìn ìdí ẹnì kejì ilẹ̀ tó ṣe pé ó ti bá àwọn láàbà àbí ìgbà tí ọkàn rẹ̀ wọ́n ti yọ̀kù láàrin wọn láti ní àtọ́rọ̀. yàtọ̀ sílẹ̀ yìí òṣìṣẹ́ náà bá kọ́ lọ́wọ́ àwọn àlejò ìjọba gbogbo ń lọ àwọn àgbà ìjọdọ̀ ó ní ká ṣe nǹkan márùn kan kí nǹkan márùn gbogbo nínú àdé ìkẹ́ni kọ́ǹbán kọ́bùlà kọ́bùlà àyà sábà kọ́bùlà kọ́bùlà lèhátàkà kọ́bùlà tó kọ̀ níta. Àníbi ni ẹ̀sìn nǹkan máa ń lò kí nǹkan máa ń lò tó lé. Nǹkan àkọ́kọ́ ìgbà tó ń tẹ̀lé lọ́wọ́ múra sí dáadáa ní ìlú. Ṣiṣẹ́ mi dáadáa ìjọ ìgbọ́nà tó ti tọ́ àtúntò ti yẹ ọ̀gá àwọn níta kí kò lọ́wọ́ lé. Wọ́n ti hátàkà kọ́bùlà tó kọ̀ níta àtùgbà kọ́ lálàáfíà ara ti ṣe tán à ti tẹ̀lé tẹ̀lọ́n kọ́ nẹ́fìlà kọ́ nítìlá wà kọ́ ní àdékèrè ti tẹ̀kọ́ lọ níjẹ́ ló ṣe ìdíkà àbújá ìbàdàn ìrọ̀ mọ́tò wọ́n ti ṣàtàkà sọ́kùnà tó kù nígbà lọ́kọ́ lálàáfíà àlọ́ ìṣe tẹ̀lọ́n káàárẹ̀ òtún lé àánú ọlọ́run ti ń gba ìmọ̀ láàárẹ̀ wọlé o yóò bá jẹ́ àwọn ọlọ́run ìwọn aláàárẹ̀ ti ń jẹ́ ní bàbá. wàkàrà ọ̀gàkà kọ́bìlà sórí ìka ìgbà tó láàyè kó o ti wọ́ lọ́wọ́ ìṣèjọba lọ́wọ́ kó o ti wọ́ ẹ̀rọ. ìgbà tó wà lọ́dọ̀ ìmúra tó bá bàbá mi lọ́dọ̀ wọn ni ló fi ṣiṣẹ́ rí kó tó ti wò ó. wàgìnyá ń kakọ́ South Africa ìgbà tó rọrọ̀ ìgbà tó lọ́lá ìgbà tó lóyọ́ nínú àtúntò ọ̀nà ọlọ́run tó ti wò ọmọ òrùka aláìní ẹtí ọ̀rọ̀ rí ṣe dáadáa tó máa orí tí ó ń fẹ́ ìlú ní pásítọ̀ ẹ̀yìn ló fẹ́ ọjọ́ orí Umar bin Khattab kí lọ́jọ́ orí rẹ̀ nígbà tí ó gba Islam ọmọ ọdún mẹ́ta àti lọ́gbọ̀n. Ali ibn Abi Talib ìtọ́lọ́pàá ní lẹ́nu ní ọmọ ọdún mẹ́wàá tí ó wà nínú Islam. Ìgbọ́dọ̀ ń padà bí láti ẹgbẹ́ bọ̀. Àwọn tí wọ́n jẹ́ malẹ́bí rẹ̀ náà kò wọ́n sílẹ̀ sí. Ó wá sí káwọn nígbà ọ̀gá àti lọ́wọ́. Ó wà fún àgbẹ̀ náà. Ó wà fún ìjọba náà èmi ó sì ọ̀ lẹ́yìn rẹ̀ àti ìwọ́dún mẹ́wàá ní ọrùn èmi ní máa jẹ́ ọkọ ní máa gbógun sí wà ní máa gbógun sí ọ. àwọn òjò wa lónìí ṣe ń gbógun tẹ̀sí ní àdéhùn ẹgbẹ́ ọlọ́run lọ́wọ́. bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ náà mú àbí bẹ́ẹ̀ ló ń ṣeré. Bilal ibn Abi ẹrú ni ọ̀dọ́ ni èdè ìlànà. ọ̀gá rẹ̀ fìtínà rẹ̀ débi pé oorun náà kà wọn là ti lè jẹ́ ìgbé bí ti máa ń lágbára tó lọ́wọ́ apákanrin àti gbọdọ̀gbà yọ̀wọ̀ àti ìgbà wọn gbà tọlọ́run rẹ̀ wọn wà ní lórí wọn wà gbé àpáta wọn kò ní báyà ọba rẹ máa sọ pé àádọ́ta ti sọ lọ́lọ́ àtàtà sọ̀rọ̀ àná ìbò tì ó ṣe wà ó fi tì ó fi jálẹ̀ ìmọ̀ ọ̀nà tó lu àbúgbà pẹ̀lú ìlà gbogbo yàtí abidjan náà ìsì máa ń wí náà ní pé àádọ́nù àádọ́nù ọlọ́run bá a lè yọ ọ̀hánì. ìbá àpapọ̀ ní pẹlẹbẹ èyí wí náà ní máa wí. Mus'ab ibn Umair ìyá rẹ̀ máa lówó lọ. ipa pé ìyá rẹ̀ lówó wọ́n tẹ́wọ́ sí máa ń lọ lára. ó yà tó àárín ìwé èyí ó sì lára wọ́n bá wọ bàtà báyìí ó fún bàtà rẹ̀ láti lè gbọ́dọ̀ yẹn ṣe. ó lè ṣe ìsìlámù báyìí ìyá rẹ̀ gbìyànjú láti ṣe dínà láti fọ̀rọ̀ láti dààmú rẹ̀ ṣùgbọ́n tó ń bẹ́ẹ̀ ní òwò ẹ̀yìn o ó tàn jẹ́ ìsìlámù ẹni tẹ́tẹ́ pé awọ àtọ́wọ́ wọ̀ láti kọ́ ní ọwọ́ lónìí lẹ́yìn tí a tó ní ti máa ń bá ìyá padà lẹ́yìn ìgbà tó lọ́dún sẹ́yìn ó ń dúró títí títí níbi ẹ̀sìn ọ̀rọ̀. ó ní olùkọ́ àkọ́kọ́ fámìlì ọ̀nà ló tẹ̀ mọ́ láti lọ máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn àyèmáyé èèyàn ló ṣe Islam látọ̀dọ̀ wọn máa kọ́ wọn lẹ́yìn. nínú gbẹ́gbẹ́ tó kọ́kọ́ ìlú ibẹ̀ ni títà ti dé bá Mus'ab ibn Umair Abdulrahman bin Awf ọgbà wẹ̀ sàtọ̀ wá àtijọ́ kan ó wá fẹ́ sí wọn. Ìgbàgbọ́ olówó ti sí ma nǹkan lẹ́yìn tí òun ti sí ma. Àwọn oúnjẹ olóṣèlú tí wọ́n kọ́ níwájú rẹ̀ ó ti má ti mú sáàbù náà lẹ́nu. Ó ní sáàbù náà lẹ́nu. Níjọ́ tó kọ́ akọ̀ọ̀kà sọ́rí ń bẹ lára rẹ̀. Aṣọ ẹ̀ka ti ń bẹ lára rẹ̀ ọ̀rọ̀. Sábà ní àdàbò láti orí wálẹ̀ ẹsẹ̀ yọ ìrọ̀lẹ́. Sábà kò látẹ̀sẹ̀ orí ṣùgbọ́n ẹsẹ̀ rẹ̀ ẹ lọ́dọ̀ já ìlú ilé ìlú rẹ̀. Mo yọ̀rọ̀ ti kọjá wọn àbú àrùn àrùn kò lè jẹ ìdájọ́ náà lọ. Àyìn àwọn ọkọ̀ ága ẹ̀ńtọ́ tẹ̀lé pé wọ́n fi ìsìnà rẹ̀ débi pé wọ́n dá iná. Nígbà tí iná jò tán, wọ́n wá gbé kọ́ lára jù. Ọjà ń tọ́ ara, òróró ara rẹ̀ lọ́pàá wọ́n tó ṣe ṣeṣeni lórí ẹ̀sìn ọlọ́run wọn jáwọ́. sáàdì mọ́nà àdìwà kọ́ ọ̀dọ́ lòun náà ọ̀dọ́ láńláńlá. nígbà ya rẹ̀ gbọ́ kó ti ṣe Islam olùtọ́ ọ̀gá sí lẹ́yìn fara ọlọ́run. jẹ́ kó kọ̀ rí jẹ́ ó sì fi wú nípa rẹ̀ dáadáa mọ́nà àdìwà kọ́ olóòwò ọ̀làwọ̀ ìyá ọ̀jẹ́ ìjọkìlì ìjọkìlì ìjọkìlà ọjẹ́ bẹ́ẹ̀ ni kò ìyá bá dákú ìgbà tí ìyá dákú ọ̀rọ̀ wọlé àtọ́jú bí ìyàwó ṣe jí báyìí ìrìn lọ́bẹ̀rẹ̀ sí ṣe fún ẹ̀ẹ́dẹ́gbàdùn àtọ́jú a ẹ̀rù ìgbà tí èmi náà àtọ́jú ayé àtọ́jú ọ̀kadì lórí وإن جاهداك لم تشرك به ما ليس لك به علم فلا تطيعهما وصاحبهما بالدنيا معروفا. ìgbọ́dọ̀ dà lẹ́bí ọ̀nẹ́bí ló kúrò lórí ayé àtúntò kalẹ̀ ìkórè ọ̀hún ti di pé báwọn òbí méjèèjì yẹn bá ńlá kàkà sí ẹ̀ ń sapá lórí kọ́ ọ̀tá lè ṣẹ́ bọ́ lórí kó o lè mọ́ orogún mọ́ náà bá níbi ìjẹun ṣùgbọ́n tó ọ̀gá wá bá wọn ṣẹbọ tó wò ní bọ́ọ̀lì náà wà tó àdébò náà ti tẹ̀lé àbàkù wà máa fi dáadáa bá wọn lò pọ̀ yóò gbàjá bá ti bẹ̀rẹ̀ máa fi dáadáa lò pọ̀. ìdáyà náà yẹ ọ̀dẹ̀ mi ọlọ́run ní ìṣẹ̀lẹ̀ mi. nínú àwọn ọ̀sọ̀ àbàbà kan náà láwọn lábẹ́lá bẹ́ẹ̀ ti mọ̀ ó lẹ́nu kẹfà tó fi ìlànà nínú àwọn ọ̀sọ̀ àbà ìyá jẹ wọn wọ́n fòrò wọn ìmọ̀bùkún wọn pátápátá ni wọ́n ṣe àtẹ̀mára ní adúró tẹ́tẹ́ẹ́tẹ́ níbi ẹ̀sìn ọlọ́run tí wọn ò jẹ́ kí nǹkan kan omi àwọn nínú kẹ́kẹ́ tó kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń bẹ̀ ọ̀dọ́ ni wọn. àmì ìgbójú wọn báyìí àmì ìgbó ẹ̀sìn ọkọ omi dáa lójú àwọn قولي من المؤمنين رجال صدقوا ما عهد الله عليه فمنهم من صدق نحبه ومنهم من ينتبه وما بدل سبيلا wọ́n bẹ́ẹ̀ náà wọ́n mú mi ní àwọn èèyàn tó tó ṣe pé sọ́dọ̀ tó máa ń lò lọ́wọ́ àlè àti nìyẹn ti gbọ́dọ̀. ìyàwó ti ànábì rẹ lẹ́yìn àwọn ọ̀ràn ti àwọn òkú lọ́wọ́ wọ́n pe àjẹmọ́. فمن من قضى نفسه أن يسوق منه أن يسوق فيه ومن الذي يكون أبدا منه يمكن ìjẹ̀bẹ̀tàn kọjú akínnakóò pé àwọn ọ̀háàkà ìdí ọ̀dọ́ wọn kìnnìkì àlò sí wọ́n lò fún dáhùn ọ̀dọ́ ìgbàlódé. arínú àwọn tó ṣe pé bàrẹ̀ àwọn ìlànà tó fi ṣẹ̀fẹ̀ yà àwọn kèké wọn ti já pápá dáadáa lábala yìí náà yà abúlé ibùnà àbá ọlọ́run tó bá ti yẹ lórí abúlé ibùnà àbá tó ti pé tí ó márùn bá fẹ́ lọ jókòó pẹ̀lú àwọn àgbà tí a jẹ́ sàdé yóò máa pè láti àbá yóò lọ títí máa ń ṣe bẹ́ẹ̀ níjọ́ kan bọ́ọ̀ bá náà wọ́n ti á jẹ́ àgbàlagbà náà wọ́n lọ́wọ́ gbà kó olóògbé ọ̀nà ìdọ́mọdé ṣe níta ọmọdé yìí yàtọ̀ tó lé léyìí o bẹ́ẹ̀ fún bàtà alukahol láwù lè sáànù láwù àti láwù lè sáànù àkóòl ẹ má fẹlẹ ìwà àwọn ọ̀dọ́ ní o ilé ìyàtọ̀ táwọn akéwì òbí ní o orí fún ọ̀dọ́ tẹ́rí wọ́n di arúgbó àwọn àti òní dákẹ́ àwọn tí ọ̀gá jẹ́ ti ẹ̀sìn náà bẹ́ẹ̀rù ọlọ́mọ wa mú mi dá káyọ̀ nílé ìgbìmọ̀ àwọn tàbí ọ̀gá àwọn tí ajá gbà kọ́ ọ̀ wá ti jọ́ mọ́tò wa mọ́tò wa ní ẹ̀dá kí n tẹ̀sí ìwọ̀ ọ̀rọ̀ náà lọ́kọ̀ pé ìdájà náà lọ́wọ́ ìwà ọ̀rọ̀ náà ti láti. wọ́n mọ̀rọ̀ wá jà lẹ́yìn náà bá lọ́wọ́ ní àti wíńdò wọn lọ́wọ́ lórí ọ̀rọ̀ ara wọn. òun tó rà wọn ọlọ́run fi ń tó wà lábẹ́ ìfọ́n yín. ọba táwọn ìṣẹ́ wọn lẹ́sìn kẹ̀kẹ́ kẹ́sì kẹ́sì kẹ́sì ìgbàgbọ́ lóró yá àpò ní àgbẹ̀bí ìgbọ́rọ̀ náà lọ́rọ̀ àwọn ìlú ìgbòho Jadi ini lábala yìí ọlọ́run ló lù ní pàtàkì jùlọ àlẹ́ àbájá làtọ̀lẹ̀ àrùbáàrùn wọn àbúlá ìbẹ̀rẹ̀ abúlá ìbùnà abúlá ìbùnà ọ̀nà abúlá ìbùnà àbá àbùlọ́ ìbùnà àmọ̀ ìbùnà àwọn tàbílẹ̀ òun ní mọ̀ òun ní jọ ìdí wọn wọn fẹ́ ayọ̀ ìbùnà ìbùnà jẹ ọ̀rọ̀ lára àwọn alẹ́ kí táwọn àbájá làyìn ní á dálẹ̀ ibẹ̀ láti ráwọn àbáyẹ̀sì ṣàǹkó ṣàǹkó tí a ń dara wọn jáde. bí ìmáàmù ṣàfihàn kọ́nà tó bá jẹ ọdún yìí. tí wọ́n sọ nípa òṣòlò ìlọ́sọ yìí ẹni tó kọ́kọ́ nípa òṣòlò ìlọ́sọ yìí àdìmọ́ ṣàfihàn. ìmáàmù ṣàfihàn wá ní kì í jẹun tó láwà. ó kò lọ ó kò lọ ẹyìn ìdí sàǹkó ni pé ìgbà bóò lọ̀rọ̀ náà bóò ló ṣe ṣe ti bàbá nínú ìwà ni máa ń ṣe àfẹ́yìn wọn kàn ń bẹ̀rù pé àǹtírì lóòrùn ló hà ìbá àdàdà wàfíìdì àbá àdàdà ìbá أنا إن عشت لست أعد الرؤوس وأنا إن مت لست أعد الأخرى يعني يدعو في السنة أن يتجدد tọ́ba wù ọ́ máa rọ òwúrọ̀ àríwòlú tètèmíte bẹ́ẹ̀ má dùn. ìrẹ́ òkè tẹ̀fẹ̀rí rẹ̀ tọ́ba wù ọ́ máa fún góòlù jáde òwúrọ̀ káàdà torí pé anna èmi jà fún yín ẹni ọ̀yìn tí o ti bá ti ń fẹ̀lẹ̀ lọ́dọ̀ máa ń kóra ìdí ìdí ìdí ìdàgbọ́. wàá náà yín bí tó ti bá tún wá jáde láyé wáyé náà méjì bá jáde ilẹ̀ ò ní fúnfúnfún máa ń bọ̀ níbi lára àwọn ọmọdé kí àwọn ọmọdé àti làtúrí ìmáàmù dàbí kó náà jẹ́ ọ̀rọ̀ tó ti jẹ́ ọmọ nílẹ̀ náà. ọlọ́run ta ń tẹ̀lé mi pé wọ́n àtàtì ìmáàmù á lè fi lóde ọ̀pọ̀lọpọ̀ lóde ìgbójọ. àárín ọjọ́ péréte tó lé ní o lẹ́yìn àtàrí yẹn kọ́ lábàlá orú ẹ̀mí bá a ti ráhùn ní ajá pápá níbi ìmọ̀ aráhùn tó ti pé láti bí ìmọ̀ àti bí ogun jíjà ló dá wá lọ bí àdéhùn ní àtàlùkọ́ ní ọ̀rọ̀ ìlọ́wọ́ àti sẹ́yìn ní ìhárìkà àbúlé ìgbọ́dọ̀ wá àbúrò ọ̀bẹ yìí dájú ìjàrá tábà ń sọ nípa àwọn akéka tó bá bá lójú oorun àwọn. kọ́ọ̀lù pẹ̀lú wálé sẹ́yìn kò lọ́ ìfàdé lórí ìfàdé lọ́wọ́ bẹ́ẹ̀ kí n da ọlọ́run tẹ́ láti yọ jáde báwo ni ajabu sẹ́kù èyí dàgbà àdúgbò kò sáànù ọmọ sẹ́yìn kọ́ ajabu sẹ́kù náà ọmọ ọdún méjìdínlógún lọ́wọ́ tó fi ṣe fi wò láti yọ ayé àyè àdébìkú náà àwọn bá tètè dé olùkọ́ máa wájú ìgbèrò ní ara rẹ̀ ó léwájú bí ó wọn ó máa fi ṣe náà àwọn ọmọ ilé àgbàdo àti ìbẹ̀rẹ̀ yìí àwọn ọ̀dọ́ ìsìláàmù ìgbàlẹ̀ náà ṣe lè fi ayé wọn ṣe yìí àwọn ọ̀dọ́ ọ̀sẹ̀ ìwà ń kọ́ bó ra ṣe ń lọ. à ń lò ó ní ìwé ìtẹ̀lé níbi àyè ọ̀rọ̀ níbi lọ́ọ̀dù ìgbà níbi lọ́ọ̀dù ìgbò níbi àwọn tí ó ṣàǹfààní fún àwọn ẹni lè kí wọ́n á lóyún tẹ̀lé jágbá àgbà ọwọ́ tá a jẹ́ ọ̀dọ́ ìkíní bàbí ìròyìn ìlà àwọn ọmọ yìí ó ti àwọn ajábà ní pé ìfẹ́ ẹ̀sìn ọlọ́run láti sáwọn ọmọ ilẹ̀ ẹni wọ́n ti di àtẹ̀yìn ọlọ́run. bákan náà ẹgbẹ́ mi ò fi ìbàdàn ká sì á lójú ọ̀nà ká máa kọ́mpẹ́ńtì wọn lórí pé wọ́n ti wọ́n ní wọn láti wọ́n kọ́ lọ́wọ́ wọn láti lórí àwọn àgbàlagbà láti ṣe pé wọ́n yá kéré ní wọn wọ́n máa ṣe ní kó lè lọ. wọ́n yẹn lọ́wọ́ abáta abáta ṣe ní ìjọba wọn lórí wọn kò sẹ́ni sáà wọn ìjọba wọn wọ́n kò wọn jọ ní ẹnì kó wà á máa lẹ pẹ̀lú wọn tó máa kọ́ wọn tó máa kọ́ lẹ́sẹ̀ báyìí kó wọ́n kára nígbà wọ́n ti lè ní ìjọba wọn. nínú àwọn akókòtì lágbàdì àlẹ́lẹ́lẹ́. ní gbogbo ọjọ́ jimá pàtà gbogbo ọmọdé tó bá ti wá sí jimá. àbí rẹ àbáfúró rẹ bínú olóògbé lẹ́nu tí wọ́n bá wọn ṣe sì náà bẹ́ẹ̀ ni mẹ́rin mí náà ò lè tí wọ́n náà bá wọn wá ṣe sì náà àmì wá gbọ́ wọn lórí wọ́n wá ti àbúrò àwọn pé ọlọ́run náà yọ pọ̀tà ọlọ́run bá ń kọ́ kan rẹ̀ àwọn olùdíje bẹ́ẹ̀ lọ́kàn lọ́kàn bá ń kókóró wọ́n wọ́n sọ̀rọ̀ náà ń bá ń forí ẹ̀jẹ̀ rẹ̀ bá ń tún bìí wọ́n láwọn pamọ́ mẹ́tẹ̀ẹ̀tẹ̀. ọlọ́run wa ń sọ pé wàlọ́ọ̀yì máa ní nǹkan ọ̀dà ní ìrọ̀tò olùlọ́yì sọ̀lọ́tà wà ní ìrọ̀tò náà kọ́ọ̀dà. kánàbí ọmọ ti sọ̀rọ̀ lọ́kọ̀ ọmọ ti gbọ́ sani. kátà tí mi jẹ́ ń sọ pé ń sọ̀rọ̀ tó á ní gbogbo tí mo fi ìyá pátápátá wà láṣẹ́ ìhà àbùkọ́ lóye láyé á níbi pé kò sí ní mo kó láyé lẹ́yìn tá a ti wọ́n tó ní àwọn àgbàlá àwọn àgbàlá ọ̀dọ́ náà kí wọ́n á lórí sí àwọn àgbàlá ọ̀dọ́ kí àwọn jọ ní pàtàkì lọ́nà àwùjọ ìta àwọn ọ̀dọ́ náà. ìkíní ọ̀rọ̀ àjọ ọ̀rọ̀ à ń láti lọ wá ọ̀làkùnrin láti ṣẹlẹ̀ ìmọ̀ tó kọ́ nípa òkè ọ̀nà ìmọ̀ tó ti dùn tààrà à ọlọ́run ọba àlejò ọ̀tọ̀ fáwọn ti pè é kọ́bẹ náà àlékún kankan àyẹ̀wò wọ̀kọ́lì rọ́bì lẹ́sìn ní ìṣẹ̀lẹ̀ òní ọ̀ sọ̀rọ̀ pé ọlọ́run àlékún owó àlékún ọmọ àlékún aya ṣùgbọ́n wọ́pọ̀ rọ́bì lẹ́sìn ní ìṣẹ̀lẹ̀ ọlọ́run ní ìṣẹ̀lẹ̀ nígbà. ìdílé àwùjọ tí ọ̀dà abáfẹ́ ń ṣe. nípa ìmọ̀ ìmọ̀ láti kó tá a wà ní ìmọ̀ méjì ilẹ̀ ẹ̀sìn ọlọ́run ló ti di ó wà nínú ọ̀rọ̀ ní ìmọ̀ níyàn bá mi ní àmì ọ̀run nìkan ọba àjẹ kúrò fẹ́tọ̀ nínú arájú kàdúrà ní ìtọ́jú tó ọba ti lè sọ sọ ọ̀run tó ń bá ọ̀run tó ń bọ́ nílé nígbà tó ń ti wá àti rẹ̀. ìyàwó tó ń bẹ̀rẹ̀ lórí Tí ìyàwó bá ti dúró náà, á kan. ẹ̀ta bá pé tán àdá àwọn ìlú ilé islam bèèrè ìgbà tí wọ́n mú àìbọ̀ sí àwọn àwọn wa pépè lẹ́nu ọ̀rọ̀ èyí báyìí màkà pépè lẹ́nu ọ̀rọ̀ ọlọ́run àti màmá pé ilé yìí ni mo jọ́ ọ̀rọ̀ àti àdéhùn ìlànà àdá. hikmatu mutajjirun yálà ìfẹ́ ní àwọn ẹgbẹ̀rún ẹtí bá ń pèpè ìfẹ́sì tí ò ní náà ìdí ó bàjẹ́ yọ kọjá pẹ́ sí. Fúnukọ́ rùmọ́ọ̀rù káfíà ìlò rùmọ́ọ̀tọ̀ kámà ìní ọ̀fà kámà àwọn àlàáfíà ìlú ọ̀la kò lọ sí ti mẹ́rin yóò máa gbé yóò wá tó bí dídí àti tí ọ̀rọ̀ wọ́n dídí àti gáyà ti lẹ́mẹ̀ ní màmá lọ́wọ́ ẹni pé èyí ó kó kó sẹ́sì nínú ìyá àti kó kó sẹ́sì. bọ́ọ̀rọ̀ wa kó kó sẹ́sì màmá ìgbà tó ṣe é náà ọmọ òye. hikma ni pé wájà ṣe ìbí ìmọ̀ta àyè ńlá ní kìnnìkan ní ìlà kí ìwọ́n sọ ọ̀rọ̀ kéèyàn gbé nǹkan ká ààyè tó ti bá wọn yóò bẹ̀rẹ̀ ní. ó ti ní ìjọba tó kọ ojú ó sì sọ̀rọ̀ ìfaradà tí ọ̀rọ̀ láyé ìfaradà ìwọ ìfaradà. ìwà nínú láyé ìfaradà àti ìfaradà láyé ìdùnnú kò sí ṣe kí n bẹ̀rẹ̀. ṣé We.

kọ́mọ bá wọn bá wọn kọ́mọ kú lẹ́rù ya ní ìlú kó tẹ́ sí èdè kàlẹ́. àwọn ọmọ ya kó kàlẹ́ lọ dà tí màá bá dé kí wọn àkọ́kọ́ náà kò sí náà lẹ́yìn tó máa dára. tí wọn máa jẹ kó sí i. tí wọn bá dé kàlẹ́ yìí bàbá yìí máa fọwọ́ kàn wọn lára. wọn kọ lọ́dọ̀ yìí náà bàbá tí wọn máa wà sí ìlú lájọ ọlọ́pàá wọn lọ́dọ̀ lájọ yìí ni kí ìnáwó àti àgbékalẹ̀ tó máa ń náà wọ́n kọ́ lọ sọ́dọ̀ ìyàwó ọkọ̀ wọn ní nǹkan bí ẹ̀jẹ̀ jẹ mẹ́ta. ìmáàmù tí ọ̀nà fàájì àti ọ̀nà ìwọ̀n bá ń kàwé ìrúkúra ní fọ́nfọ́n ní àti ń kírun ní àti ń kàbájà olú ọmọ látẹnu rẹ alọ́kílù kan àti jáwé àlọ́ láti sọ̀rọ̀ mi àti ìlú kan kò ní olóògbé bàbá yẹn ló wọ ọdún kan nìmíjì láti lọ alọ ló náà jẹ alọ báyìí wọn máa ń jẹ wọn nínú lóko kúta bàbá yìí máa ń wò náà nípa jẹ bàbá bàbá yìí wọn náà wọn bọ wọn bá tẹnu wọn náà lọ dáwọ ní wọn bá yìí láyé fẹẹ ti yá wọn ní ìdí ọwọ́ náà wọn ti dá wọn ní bàbá àwọn ọmọ náà ṣe ní wọn bá wọn tó tẹ̀lé ìdúró nípa wọn náà wọn ṣe ní wọn àti dáwọ àti dáwọ àti dáwọ أنا أرى àwọn tí ò dá káwọn èèyàn àwọn tí wọn ti gbàgbé tẹ́lẹ̀ ní ìwọ̀n tó ti lè wọn tó ti lè wọn náà wọn ti máa fa àrùn kiri àwọn tí wọn lọ náà lè mọ ká dáná tó ti wọn nílẹ̀ ní láyé àti nípa àtúntò ìlú la káwọn tí wọn ti lè láti náà ní nínú tí ò ti dá nínú kó láti náà ní ìjọba lọ. bákan náà irú àwọn àyàkọ́ ọ̀sìn láyé mi ń jẹ́ ọ̀pọ̀ sí i lò ó fẹ́ di ẹ̀fọ́ àwọn èèyàn ó fi lè dé ti bọ́ ọ́nà wàhálà káàdì ìlú òfin ọ̀nà ìyá ti lọ káàkà àdéhùn láti kọ́ ọ̀rọ̀ ìlú ìgbẹ́ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ìlú àwọn òfin ní wàhálà yóò lè rọ̀ ọ̀rọ̀ ìlú àwọn òfin ọlọ́run lẹ́yìn ìlú yẹn wọ́n kọ́ ọtún níbi kan náà ẹ̀ mọ́tò kẹ́ ẹ̀ pọ̀ níbi kan náà ẹ fẹ́ ra yín àwọn kan lọ sí jihad àwọn kan lọ sí láyé yìí tí wọ́n máa ń lo kókàtà ṣẹ́kọ̀ọ́ ọ̀gbẹ́ náà lẹ́yìn

الله